الحمد لله الذي أمر بإفراده بالعبادة ونهى عن الشرك بجميع أشكاله وأنواعه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر التوحيد لمن شاء من عباده وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون قال عز من قائل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 eléyìí ti ń ṣe ìyá fún gbogbo olúlé ayé yòókù ànábì báwọn èèyàn ní ipò kí wọ́n ṣe bọ́ sọ́lọ̀ nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ òun náà ni wọn wárí fún nǹkan mi tó yàtọ̀ òun náà ni wọn ń fún ọ̀dọ̀ nǹkan mi tó ni wọn ti máa wá ikeke bùkátà àwọn ànábì ó wá sí ọdún lọsídìí ẹjọ́ ti fọlọ́wọn ọba lónìí kan ṣoṣo máàlìkùn min ilahin ghayru nítorí pé ẹ̀ ní ọba mi tọ́lẹ́tọ̀ sí kájọ́ ti fún lónìí kan ṣoṣo sọ́yàtọ̀ sí Allahu Rabbul Alamin ànábì ń pè wọ́n lọsídìí ká sọlọ́wọn ọba lọ́kan ó sì ń lé wọn jìnnà sídìí àtúndìjẹ́ rẹ̀ eléyìí ti ṣe al-ishraku billah ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ànábì nínú sẹbọ sọlọ àìsè bẹ́ẹ̀ òun ní jẹni tí ó rú làlàyé òun sì ní jẹni tí ó rọ náà gbégbà tó bá di lọ́la kéèyàmà tí wọ́n bá wo àwùjọ àwọn èèyàn lónìí wàá rí i pé àwùjọ ó kún fún oríṣiríṣi ìṣẹlọ ó kún fún oríṣiríṣi ìtàpá títọ́lọ́ èyí tó wá ga jù nínú ìṣẹlọ àti ìtàpá títọ́lọ́ eléyìí tó ń bẹ láwùjọ àwọn ọmọ nìyẹn lónìí kò síbi ìṣẹbọ sọ́lọ́run ọba wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ń ṣẹbọ sí Ọlọ́run ọba lóru àti lọ́sàn-án lórúkọ gbóhùn jọ́sìn fọlọ́wọ́n bá ó sì tún pèèyàn lọ sí di káwọn náà wá darapọ̀ pẹ̀lú òun káwọn fi dọ́pọ̀ nídìí ìmọ̀ àtẹ̀bọ̀sọ́lọ́ nídìí ìmọ̀ akú ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run nídìí ìmọ̀ awákẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ́run kó bá wọn gbọ́ bùkátà lórí nǹkan sí nǹkan míì àbẹ́lòmíì kò lè gbọ́ bùkátà rẹ̀ fún tó yàtọ̀ sí ọlọ́run torí ẹ̀ fún tó jẹ́ àtòjì jẹ́ at-tawhid eléyìí ti ṣe ash-shirk ìṣàbọ̀sọ́lọ̀ olóburú jù nínú gbogbo tí wọ́n fi ṣe ọlọ́wọ́n bá wa gbogbo ẹ̀ṣẹ̀ pátá tá a bá gbé wọn sórí àtẹ lẹ́gbẹ̀ẹ́ ìṣàbọ̀sọ́lọ̀ ọmọdé pátápátá gbà ẹni gbogbo ẹ̀ṣẹ̀ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ash-shirku billah lẹ́gbẹ̀ẹ́ ìṣàbọ̀sí ọlọ́wọ́n wa kí ni wọ́n pè ní ìṣàbọ̀sọ́lọ̀ ọ̀nà ni tasbiyatu káfi se dọ́gba pẹ̀lú ọlọ́run nínú nǹkan tó ṣe wípé tọ́lọ́run ọba nìkan ní í ṣe kò lè jẹ́ tẹlómìn bíi ti wulẹ̀ òkèrè ma gẹ́gẹ́ bí ìjọsìn a ò gbọ́dọ̀ pé ìjọsìn wa lọ bẹ́ẹ̀ lómìn tó yàtọ̀ sí ọlọ́run ọba tó ṣẹ̀dá wa nígbà tí ìṣẹ̀lómìn tó yàtọ̀ sọ́lọ́run ló ṣẹ̀dá wa torí ẹ ẹni tí bá ti ń pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ tí ń sin nǹkan míì tó yàtọ̀ tí ń wá bíkọ́ bùkátà lọ sọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ onítọ̀ ń ti sẹ́bọ̀ sọ́lọ́ wọn wa. bákan náà ẹni tó bá fi nǹkan mí tó bá ti ṣe lọ́gbà pẹ̀lú ọlọ́run ọba wa nípa ìmọ̀ àkọ́kọ́ tó bá sọ pé nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́ òun náà ní ma nípa ń tọ́pamọ́ kẹ́ bó ti ṣe jẹ́ kí ọlọ́run ọba nìkan ló ní ma nípa ń tọ́pamọ́ wọ́n á sọ fún ọkọ́ ọlọ́run ọba nìkan òun ló ní ma nípa ń tọ́pamọ́ wọ́n á sọ fún àwọn míì náà wà tó ṣe pé àwọn náà ní ma nípa ń tọ́pamọ́ wọ́n ní ọlọ́run ọba ń bẹ òlé yẹn wà ó ti ṣẹbọ sọ́lọ́run ọba wa ó lè dá sí kára rẹ̀ ṣeni láǹfààní bọ́ fẹ́ kó ṣe kọ́nà wọn bá kò fẹ́ ṣèyàn láǹfààní yẹn onítọ̀hún ti ṣẹbọ sọ́lọ́ wọn bá wa. bákan náà ẹnikẹ́ni tó bá gbàgbọ́ wípé ọlọ́wọ́n bá wa ń kọ́ tí ò bá fẹ́ láti fi ìnira kan yàn àwọn kan wà tó yẹ kí àwọn bá fẹ́ kí ìnira yẹn kó ṣèyàn kọ́dà kó ṣe kọ́nà wọn bọ̀ fẹ́ ìnira yẹn ó ní láti ṣèyàn ni tó o bá ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ kò wa. ó tó o bá ní gbàgbọ́ fẹ́ nìkan lè fi àǹfààní o lè má àǹfààní wa bọ̀ kódà kó ṣe kọ́lọ̀ wọn bọ̀ fẹ́ àbó lè ní ọ lára kódà kó ṣe kọ́lọ̀ wọn bọ̀ fẹ́ ọkọ̀dà ṣùrọ̀pù tẹ̀bílẹ̀ kì í fi rúgbó bí yẹtẹ o ti sẹ́kọ́ sọ́lọ̀ wọn bá wa nínú jíjẹ́ olúwa rẹ̀. bákan náà iná ẹlẹ́ni tó bá gbàgbọ́ ibi tọ́lọ̀ wọn bọ̀ bá ti ṣe láti pa ẹnìkan tọba wa lérò ikú ẹlòmínà ń bẹ tó lè mọ ọba máa bẹ lẹ́mi láàyè kódà kó ti fi ọlọ́wọ́n ọba kó ti ṣe tán láti kọ́ àwọn kan wọ́n lè ti kọ́ ọmọ abẹ láàyè lọ láéláé kó ti sẹ́gun tọ́lọ́wọ́n ọba wa. torí ẹ iná ni tí Yorùbá máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ikú ìbò olúwa ìbẹ̀ èèyàn ìbẹ̀ ẹ̀yìn láyé ẹ̀jẹ̀ kó wọn pẹ́ o ẹ̀jẹ̀ kó wọn gbó o gbogbo ẹ̀ sẹ́gun tọ́lọ́wọ́n ọlọ́wọ́n ọba tó ṣe kó ló lágbára lórí gbogbo nǹkan ọlọ́wọ́n ọba tó ṣe ike òun náà la gbọ́dọ̀ jọ́sìn fún ọba tó ṣe kó nìkan ló nímọ̀ nípa àkọ́kọ́ ọba tó ṣe kó nìkan ló lè dá sí ni láǹfààní ọba tó ṣe kó nìkan ló lè mú ìnira báyẹn ọba tí pààyàn ọba tí yéèyàn ọba tí dáyàn sí ọba tí fúnyàn ọlọ́wọ́n ọba tó lè kọ̀ láti fúnyàn tọba ti wá gbé kankan nínú jọjẹ tọlọ tọba ti gbé lọ bá nǹkan mi faqad ashrakta akbar ó ti ṣẹbọ tọlọ wọn bá ní ẹbọ tó tóbi jù ẹ̀rí ṣírkù yìí báyìí ọ̀tàkùn tá a pè ní tawhid ní gbogbo ọ̀nà kọ́nà ló fi takùn tawhid ẹnikẹ́ni tó bá ti gbé nǹkan kan nínú ìjọsìn tó lé tọ́lọ gbé bẹ́ẹ̀ lómi tọ́yàtọ̀ sí ọlọ́run ọba wa onítọ̀ ti ṣẹbọ sọ́lọ́run o bẹ́ẹ̀ àwọn ẹni tí ń bọ kí tí ń bọ ọ̀pẹ̀ ọ̀ṣẹbọ lórúkọ wọn gẹ́gẹ́ bí àwọn ẹni tó ṣe wípé eégún làwọn ń bọ ọ̀ṣẹbọ lórúkọ wọn àwọn tó ṣe kóró làwọn ń bọ ọ̀ṣẹbọ lórúkọ wọn àwọn tí ń sin òòṣà ọ̀ṣẹbọ lórúkọ wọn odò ọ̀ṣẹbọ lórúkọ wọn àwọn ẹni tí ń pè nǹkan mí ìjọyàtọ̀ sọ́lọ́run ọ̀ṣẹbọ lórúkọ wọn bí àwọn ẹni tí ń pè Jésù ọ̀ṣẹbọ ni wọn nítorí kí wọ́n fi ọlọ́wọ́n bá tó dá wọn sílẹ̀ wọ́n kọ̀ láti pè wọ́n wá ń pe jésù tọ́lọ́wọ́n bá dá wọ́n ń pè lẹ́yìn ọlọ́wọ́n bá ipò òun ló lè ṣe kì í sọba tó dá wọn ló lè ṣe wọn náà ta ìmà ipe ọ̀sẹ̀ bọ̀ làwọn eléyìí jẹ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa. torí de eléyìí báyìí ẹnikẹ́ni tó bá ti wá ṣẹbọ sọ́lọ́wọ́n bá wa tó ìsìláàmù rẹ̀ yóò wá di kọ́bárù kánà ikú ti jẹ́ mùsùlùmí rí ṣùgbọ́n ní ìsìn báyìí kì í ṣe mùsùlùmí má wọlé ẹ̀yà òbílẹ̀ ẹnikẹ́ni tó bá tilẹ̀ ṣẹbọ sọ́lọ́ wọn bá pẹ́rín onítọ̀ ní kẹfẹ́rí nìyẹn onítọ̀ ní kẹfẹ́rí nìyẹn kò sí tọ́sẹ́kù fún ọmọ nínú ẹ̀sìn ìsìláàmù yìí báyìí àti bí ẹnikẹ́ni tó bá tilẹ̀ ṣẹbọ sọ́lọ́ wọn bá wọn tó ti jẹ́ mùsùlùmí rí tẹ́lẹ̀ gbogbo sẹ́rẹ̀ tó ti ṣe tẹ́lẹ̀ ó ti di ntọ́bàjẹ́ nìyẹn torí pé ọlọ́mọba wa ọsọ nínú Al-Qur'an ó ní la in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna minal khasirin tó o bá bilẹ̀ sẹ́bọ̀ sọ́lá wọn bá pín ìrẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam mo búra ìgbésẹ̀ rẹ̀ ọba jẹ wá sí tí ọkàn nínú ẹni òkú ọlọ́run sọ fún anabi bẹ́ẹ̀ kó wàá làwọn àtàjẹ kúrò ní. bákan náà ẹnikẹ́ni tó bá bilẹ̀ sẹ́bọ̀ sọ́lá wọn bá wa tó sì bá bẹ́ẹ̀ kú tí òtún bá tó fi di kó kú ọlọ́run bò ní ti àforíjì ìṣẹ́bọ̀ yìí fún un nítorí pé ẹbọ tó tóbi jù kò sí tó lè parẹ́ àyàfi kéèyàn túba àbí kéèyàn tù wọ́n náà kò sí tó lè pa ìṣẹbọ sọ́lọ̀ wọn bá kò sí tó lè parẹ́ ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ̀ wọn bá ní ẹbọ tó tóbi jù kò sí tó pa ẹ̀ṣẹ̀ rí ẹ̀ṣẹ̀ yìí rẹ́ fún yàn láyé ń bí àyàfi kéèyàn túba gbogbo ń dá amẹ́ríkà nínú adé sàn muhammed sallallahu alayhi wa sallam bí kò wọ́n sọ yìí pé hajj kan sí hajj kan umra kan sí umra mi bákan náà àwọn salawatul khams gbogbo wọn mukaffiratun lima baynahun idha ijtunibatil kaba'ir wọn máa pa àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin wọn rẹ́ lópin ìgbà tá a bá jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam tó lẹnikẹni tó bá ṣe hajj rẹ̀ fọlọ tó ti jìnnà sí pálapàla tó jìnnà sí ìwà kòkì nínú ṣe hajj kharaja min dhunubihi kayawmi waladathu ummuh ọlọ́wọ́ bá yóò fọmọ kankan kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ijó sí ìyá rẹ̀ fi sáyé àtirú àwọn eléyìí àtàwọn àdìsí mi tí ń tọ́ka sí kọ́nà wọn bá yóò pẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ rẹ̀ yọ ọmọ kúrò nínú àwọn ẹsẹ̀ rẹ̀ ìnàmà yẹtẹ̀nà wàlúdàlì kẹsọ̀gá ẹ̀r dùnà kaba ẹ̀r àwọn ẹsẹ̀ kékeré làwọn ẹ̀ ẹsẹ̀ ńláńlá nítorí wípé àṣírkù láàyò fẹ́rùhù ẹ̀là tẹ̀wà láàyò fẹ́rù ẹ̀là tẹ̀wà ọlọ́ọ̀bà ti sàforíjì fún lórí tẹ́bọ́sí àyà kéèyàn bákan náà àwọn ẹsẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó o bá túbà ń bẹ ọgọfẹrẹ lọ́wọ́ máa tọkọ dọmọ mi ń bẹ kọkárí eléyàn máa tọkọ dọmọ mi ń bẹ kí mi ń sọ̀rọ̀ ayẹ àwọn ẹ̀ṣẹ̀ kékeré nìyẹn yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. ọlọ́wọ́n bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman sí o ọlọ́wọ́n ní forí jẹ́ nìkan tó bá tẹ́ bọ́ sí o pàápàá jùlọ tó tọ́ba ti lọ́la kìí àmọ́ kó sàkóso jù inú nání ọmọ abẹ láéláé tí ò ní jáde níbẹ̀ gbére kété wọ́yẹ̀ fẹ́rù máa dún náà dáadé kéré méje fẹ́ àmọ́tẹ́sẹ̀ téèyàn bá téèyàn sẹ̀ tí ọba tóbi tó sẹ̀ bọ́sọ́ lọ tọ́ba wù ọ́ lọ́n ó lè sàkóso jù rẹ̀ fún yẹn tọ́ba wù ọ́ lọ́n ọba ẹlẹ́dàá wa ó lè sàkóso jù ẹsẹ̀ tí ò tó sẹ̀ sí ó lè sàkóso jù rẹ̀ fún yẹn téèyàn bá fi pàdé ọlọ́n tọ́ba ti lọ́la kìí torí de ilé ìkíni wú ọ lórí kíni dùn ọ́nú nígbà tó ọjọ́ fẹ́

alùjọ́nà sì dè wọ̀ ọlọ́wọ́ bá ní ìnáwó máa yẹ ṣẹ́kí bí lẹ́ faqad harrama Allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar dájúdájú ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ti sàlùjọ́nà wíwọlé wọ̀ fún iná ni ó ti wà bẹ́ẹ̀ sì ni àwọn alábòsí wọn ò ní rí ẹnìkan tí wọ́n ràn wọ́n sí tó bá di lọ́la al-qiyamah nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ tó kúnrégé láti ọ̀dọ̀ radiyallahu anhu ó ní mọ̀gbọ́tà nàbí sallallahu alayhi wa sallam ti ń sọ yìí pé màmá ta yushriku billahi shay'an dakhala an-nar ẹnikẹ́ni tó bá fi lè kú kúrò láyé yìí ní kò pínpín kankan tẹ́bọ́ sọ́lọ́ iná lóní tó wọn wọ̀ ẹnikẹ́ni tó bá fi lè kú kúrò láyé yìí ní kò pínpín kankan tẹ́bọ́ sọ́lọ́ iná lóní tó wọn wọ̀ iná àwọ̀ májáde láéláé iná tó ti kú tó bá ti wọ́ bẹ̀ khalidan fiha inú rẹ̀ lọ́ọ́ máa bẹ láéláé kò sí ìjáde kúrò nínú rẹ̀ ọlọ́ndàkùn má ṣe náà nílé tiwa o gbogbo ẹnikẹ́ni tọ́ba wa mú kankan nínú tọ́jẹ́ tọ́lọ́ tọ́ba fẹ́ lomi ìṣòro fún fọ́lọ́ nínú nǹkan yìí onítọ̀hún ti wá bẹ́ẹ̀ kọ́sẹ̀ bọ́ sọ́lọ́ wọn bá wa kọ́dà kó ṣe pẹ́ni tó gbé nǹkan yín tó gbé nǹkan mí nǹkan tí ì ṣe tọ́lọ́ yẹn kó ṣe pẹ́ni tó gbé fún ọjà ànábì kan nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́ wọn bá ránṣẹ́ sáwọn èèyàn àbótiẹ̀jẹ́ màláíkà kan nínú àwọn màláíkà ọlọ́run tí wọ́n súnmọ́ lọ́wọ́ bá pẹ́kípẹ́kí àbótí ẹ̀jẹ̀ ní eré kání lójú tiẹ̀ iná ló ń wárí fún ló gbọ́ kan nínú ìjọsìn lọ fún ojoojúmọ́ ló ń forí balẹ̀ fún ojoojúmọ́ ló ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó fún ọ lóúnjẹ ikú fọ́nrán ọlọ́kọ̀ oúnjẹ tòní jẹ ojoojúmọ́ ló ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó jẹ́ káwọn aboyún ayé ọmọ bí ojoojúmọ́ ló ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó máa là kó máa sọ kó máa gbọ́ nínú gbogbo wàhálà àti dààmú àti ìṣòro òṣìṣẹ́ kọ́sọ́lọ́ kọ́dà onítàn kọjá àlùjànnú àbókútẹ̀ ẹ̀jọ́kùtà kan gẹ́gẹ́ bíi ti kan gẹ́gẹ́ bí ìsì ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìméjì kan tí wọ́n fi ọ̀sán àti òru tí wọ́n fi ń pè nǹkan mí ìlọ́yàtọ̀ sọ́lọ́ wọn bá àbáyé kan ti ẹni lórí ilẹ̀ wọn láyé yo àyòkó ni o àyòkó yìí làwọn máa sùn àyòkó yìí làwọn máa pè ọ̀hún mùsùlùmí na mùsùlùmí ẹbí wọn pé ọ̀sẹ̀bọ̀ ni wọn. àmọ́ akọ́lọ́ wọn bá nìkan ló máa ń dá àyàn tọ́ba fi lè ṣàtìṣe tọ́sọ pẹ́lú mi tó yàtọ̀ sọ́lọ́ ona ama adaanya dá àyàn bakana ti sẹ́bọ̀ sọ́lọ̀ bákan náà ar-rizq ìpèsè àmọ́kọ́lọ́ ọba nìkan ló máa ń pèsè fẹ́ rú tó ọba nígbàgbọ́ le nǹkan fún yàn ó ti sẹ́bọ̀ sọ́lọ̀ shifa'ul amrad àgbàkọ́lọ́ ọba nìkan ló lè wò yàtọ̀ nínú gbogbo àárẹ̀ gbogbo àmódi gbogbo àìlera tó ọba wa ọgbà pé òun náà lè wọ ọsàn nínú gbogbo àmúdi nínú gbogbo àárẹ̀ kò sì sẹbọ sọlọ bàbá ọkọ mọlà wọn ló máa gbọ mọlà ni ọgbà pé nìkan lè gbọ mọlà nínú gbogbo àárẹ̀ nínú gbogbo àmúdi nínú gbogbo kò sì sẹbọ sọlọ kátó tó ìmúnibímọ ẹlòmíì ò lè múnibímọ o ẹlòmíì ò lè fúnni lọ́mọ o àyàfi Allahu Rabbul Alamin tó o bá wá gbà ìgbà ẹnìkan wà tó ṣe pé ẹnìkan ni tí máa fún yàn lọ́mọ tó ṣe pé máa fún ẹni tí ò bá rọ́mọ bí lọ́mọ tó o bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ o ti sẹ́wọ́ wọn bá wa ẹ bọ́ tó wá ṣe ibà yìí ṣe é kọ́n akbar ìṣẹ́bọ̀sọ́lọ́ wọn bá ní ní ẹ̀bọ̀ tó tóbi jù ó ṣe dọ́gba pẹ̀lú àdúà kọ́ ọ máa pín nǹkan mí ìtọ́yàtọ̀ sọ́lọ́ faqad ashrakta billah kẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe máa ń pín nǹkan mí ìtọ́yàtọ̀ sọ́lọ́ bí ọ̀kan nínú àwọn anábì sọ́lọ́ wọn bá rán táwọn kan pè lọ́sàn àti lóru fọ́hùn mushrikuna mushrikuna mushrikun ọ̀sẹ̀ bọ̀ ni wọn. bákan náà àwọn míì jọ máa kórúkọ àlùjọ̀nù bí kíní wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ ni ní ẹbọ tó tóbi bákan náà anadol bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ pé òun náà gbé kálẹ́rì wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí báyìí báyìí o màá ti ṣe nǹkan báyìí báyìí báyìí fọlọ́ ọwọ́ sọ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí báyìí báyìí wàá ṣe nǹkan báyìí fún ṣéwù rẹ wàá ṣe nǹkan báyìí fún jésù wàá ṣe nǹkan báyìí fápátá wàá ṣe nǹkan báyìí fún kẹta ọkọ ashrakta billahi shirkan akbar wọn náà ti ṣẹbọ sọ́lọ́ ọba ní ìṣẹbọ tó tóbi jù bákan náà ni alqawl alkhawf ibadatu min al-ibadat ìjọsìn kan ní nínú àwọn àjọsìn kábẹ́rù ọlọ́wọ́n bá lónìí kan wípé òun nìkan ńlọba tó ṣe wípé ó lè má ìdá sèèyàn ó lọba tó ṣe wípé òun náà lọba tó ṣe wípé ó lè mú kí ndéèyàn fẹ́ ó sèèyàn ó sì lè mú kí aburú sèèyàn kò sí ẹlòmíì tó lè mú ká ìdá sèèyàn yàtọ̀ sí ọlọ́wọ́n ẹlẹ́dàá wa tọ́ba wá pé kàmí bẹ tóun lè mú kí aburú sí ọ yàtọ̀ sọ́lọ̀ ló fi ń bẹ̀rù rẹ̀ fọkàdà sọ́kítàbílà bákan náà ká tó ran ó rẹ́ran tó ń dún yẹn lórúkọ ṣéwà amadu tijani lórúkọ abdulkadir jelani lórúkọ ẹ eh, muhammadu badawi lórúkọ aṣáadeli lórúkọ anakshabandi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ọmọ pé gbogbo àwọn ẹran tó ń dún ọ̀n sẹ́ bọ́ sọ́lọ́ ọba ni torí pé lórúkọ ọlọ́run ọba nìkan ìlọ́lọ́run ọba nìkan máa dún ran kése lórúkọ nǹkan bẹ́ẹ̀ náà ni wọ́n tó lórúkọ jésù sọ ọmọ yàtọ̀ sọ́nà bákan náà ẹni tó ń dúnra lórúkọ òkè ìbàdàn àbọ̀ ń dúnra lórúkọ sákókó àbẹ́ni tó ń dúnra lórúkọ ọ̀sán òṣogbo gbogbo wọn mushrikuna mushrikun wọn ti ṣẹbọ sọ́nà ọba o ọlọ́ni wala tad'u min dunillah ma la yanfa'uka wala yadurruk fẹ́yìn bàcàlìtà fẹ́yìn nàkà ìdàlẹ́mìnà zọ́lẹ́mì ọlọ́ni má ti máa pín kankan yàtọ̀ sí allah rabbil alamin ní nǹkan tó ṣe é pé kò lè dá sí ọ láǹfààní ní nǹkan tó ṣe é pé kò lè dá ní ọ lára tọ́ ọ bá lọ síbẹ̀ pínrín tó ń pín nǹkan mi ìtọ́ yàtọ̀ sọ́nà ọba ajakpe dájúdájú ọlọ́ni mo fura pé wọn náà ti dọ̀kan nínú àwọn ọ̀sẹ̀bọ nìyẹn ọ̀gbọ́nimi bìmọ̀ọ́nà alimusiriki wọn náà ti dọ̀kan nínú àwọn ọ̀sẹ̀bọ nìyẹn ọlọ́wọ́n bá sọ nínú alukur'an pé gbogbo sẹ̀mí mùsùlùmí gbogbo sẹ̀mí ẹ̀rọ ọlọ́run ọgbọ́dọ̀ jẹ́ tọ́lọ́run kólé ẹ̀nà sọlẹ́ àti ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صفوا إلى النبي محمد صلى الله عليه وسلم بصلاة تمين àti ẹran tí mo ń pa àti sẹ̀mí mi àti kú mi gbogbo ẹ̀tọ́ lọ́wọ́n bá ní ọba gbogbo àgbáńlá yìí ọba tó ti kéko lórogún kan báyìí la pami láṣẹ pé kí n máa ṣe ní gbọ́dọ̀ fi kankan sorogún bọ́lọ̀ èmi là kọ́kọ́ mùsùlùmí. eléyìí jẹ́ oríṣi àkọ́kọ́ nínú oríṣi ìṣẹ̀bọ̀sọ́lọ́ eléyìí náà ní ti ń bẹ lára àwọn táǹpé lọ́sẹ̀bọ táǹpé ń pè wọ́n lọ́sẹ̀bọ òun náà ló kọ́ dínà fún ajẹ́ mùsùlùmí òun náà ló sì yọ sí kúrò nínú ẹ̀sìn Islam nítorí pé ńgbà tó bá ti mú nǹkan míì tó bá papọ̀ mọ́ Ọlọ́run Ọba ó ti dọ̀sẹ̀bọ nìyẹn ó ti fọ́ ara rẹ̀ ó ti yọ ara rẹ̀ kúrò nínú ẹ̀sìn Islam torí kọ́ lọ́wọ́ bá sọ nípa àwọn anábì ọlọ́ǹga tó ṣe pé títà lọ́wọ́ bá sáwọn lẹ́sà gbígbé lọ́wọ́ bá gbé wọn ga ọlọ́wọ́ bá nílò in ashraku la habita anhum ma kanu ya'malun tọ́ba jẹ́ ife àwọn ànábì yẹn àwọn náà bá sẹ́bọ̀ sọ́lọ́ wọn bá ní gbogbo tí wọ́n ti ní sẹ́lọ̀ náà wọ́n bọ̀ bá bàjẹ́ pàtó akọ àkúrú làtà ọwọ́n sẹ́bọ̀ sọ́lọ́ wọn bá lọ́sàn-án àti lóru òun pẹ́ bọ́ lọ sórí ta òun forí balẹ̀ fóòsà òun pín nǹkan mìíràn ọwọ́ àrùkọ́ wà àlùjáná ọwọ́ akúta wọn á ah, ilé lọ tààrà bẹ́ẹ̀ ni iná lọ lọ tààrà ni nítorí pé kò sí ilé kan fọ́ dára tó sí iná lẹ́yìn ikú ọlọ́run mọ́tàwá lọ́mọ náà dìde ní tóbi jẹ́ pé a máa pariwo rẹ̀ tatata a sì máa kígbe rẹ̀ fún wa lójoojúmọ́ ká sọ́ra fún ìṣẹbọsọ́lọ̀ nítorí tó bá ti ṣẹbọsọ́lọ̀ wọn bá pẹ́rín tiẹ̀ bàjẹ́ nìyẹn tiẹ̀ bàjẹ́ nìyẹn ajaja kó kú lórí ẹ̀ tiẹ̀ tààmù kò sì àti ṣàtúnṣe rẹ̀ lẹ́yìn ikú iná ní tààrà iná tẹ̀yẹ́ sì wọ́ tiẹ̀ jáde láéláé kọ́ lọ́wọ́ bọ́ sànù wa.

àṣehàn fún orí ni kó lè bá gbósùbà fún ni àṣehàn fún orí ni kó lè bá sí ni eléyìí ni pè ní àríyá àríyá òtórí yẹn ó burú jáì ìsì máa bá tí ọmọ èèyàn jẹ ni kárí mi ìmọ̀ àbájá ọmọ èèyàn jẹ ni ìmọ̀ àdá tèèyàn rú ni gbogbo ń a ṣe tá a rò kọ́ apàdà déjọ́ pé gbogbo a sọjá yìí pé orí pé ti tí ó ṣe fún yàn nítorí pé ńgbà tí kárí mi bá ti wọnú nǹkan kò sí ntọ́lọ́ wọn bá fẹ́ fi ṣe torí kó ṣe nítorí àwọn tó ti kárí mi fún ni kì í ṣe nítorí tọ́lọ́ wọn bá wọn. wọ́n pe ìṣẹ́bọ sọ́lọ́ wọn báyìí wọ́n pè ní ìṣẹ́bọ tó kéré nítorí pé kò dó ìṣẹ́bọ èyí tó tóbi ṣùgbọ́n náà burú ṣùgbọ́n náà burú tọ́ bá wá béèrè ìpè ká sọ díẹ̀ fún ọ nínú ìyàtọ̀ tí ń bẹ nínú ìṣẹ́bọ sọ́lọ́ òun náà ní wípé ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó tóbi yẹn a ti sọ ipò onítọ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn kò sí tó lè parẹ́ àfi kó túbà lọ sọ́dọ̀ ọ̀nà yóò túbà ní túbọ̀ òdodo yóò sì gbéra kúrò nídìí ìṣẹbọ sọ́lọ̀ wọn bá ní gbéra kúrò nídìí rẹ̀ pátápátá tí ò tún ní lẹ́yìn mọ́ láéláé kò gbọdọ̀ padà nídìí rẹ̀ mọ́ bí ti wulẹ̀ òkèrè mọ́ yóò sì kábàámà lórí òtòtò síwájú ìgbé ha ìgbàsẹ̀ pé màmá ni ìgbà ti dé díẹ̀ kí ni tó tiẹ̀ sì mí dé díẹ̀ ha ọlọ́wọ́n bá mo dúpẹ́ fún ọ tó sẹ́mi lólórí ibú tó jẹ́ kí n túbá kúrò nídìí ẹ̀ṣẹ̀ yìí báyìí ẹni tó bá túbá kúrò nídìí ìṣẹ́bọsọ́lọ̀ ní ẹ̀bọ ńlá òun náà lọ́lọ́wọ́n ba ní òforíjì ṣùgbọ́n ẹni tó bá kú pẹ̀lú ìṣẹ́bọsọ́lọ̀ yẹn ní ìṣẹ́bọ tó tóbi yẹn tó bá fi lè gba pé pàdé ọlọ́wọ́n ba tó bá di lọ́la kéyàmà kò sí àforíjì fún inú náà ni. bákan náà ẹni tó bá sì kú lórí pé ìṣẹ́bọ ńlá kẹ́ bá ti ṣe wí iná ló ń wọ̀ iná ni ọwọ́ tó bá di lọ́la kéyàmà yàtọ̀ sí ìṣẹ́bọ ní ẹ̀bọ tó kéré àwọn olùmọ̀pẹ́ sọ̀rọ̀ méjì nípa kí ni àtúbọ̀tán ẹni tó bá ṣẹbọ sọ̀rọ̀ ní ẹ̀bọ tó kéré apáka nínú wọn wọn lẹni tó bá fi lé kú lórí pé ṣẹbọ sọ̀rọ̀ ní ẹ̀bọ tó kéré yakunu tahta al-mashi'a yọ ọmọ abẹ lábẹ pé bọba ti ti wú Ọlọ́run ọba ìyẹn ó sì ọ̀rọ̀ rẹ̀ tọba di lọla al-qiyama ìgbà ẹnìkan kì í fi ọlọ́run léèrè nípa tó ṣe pé kí ló dé tó fi ṣe njẹ o ti ṣe kí lọ́fà tí o fi ṣe eléyìí jẹ́ ọ̀rọ̀ apá kan nínú àwọn olùlù ṣùgbọ́n ọ̀rọ̀ wọn lè bàjẹ́ ọ̀rọ̀ wọn lè bàjẹ́ nítorí pé tí wọ́n sọ yẹn ó túmọ̀ sí pé wọ́n ti fi ash-shirkul asghar wọ́n fi ṣe dọ́gba pẹ̀lú sa'iru kaba'iri dhunub wọ́n fi ṣe dọ́gba pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yòókù bíi irọ́ pípa bí zina ṣíṣe bí ọtí mímu bí olè jíjà wọ́n fi ṣe dọ́gba pẹ̀lú wọn nígbà tó sì jẹ́ pé àṣírkù làásùá ó tóbi ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá yẹn lọ òun iwájú wọn ló tún wà tó ń ti pé ìṣẹbọ tó kéré ni iwájú gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá lọ wà káwọn ẹ̀ṣẹ̀ tí ì sọ ìṣẹbọ tó tóbi ju táà ti ṣàlàyé rẹ̀ ṣáájú. àwọn apá kejì nínú àwọn olùmọ̀ wọn lẹ́nikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́nà wọn bá ní ẹbọ kékeré yìí báyìí ọlọ́wọ́n kò ní forí jìn lọ́ba kú lórí ẹ̀ eléyìí lè tọ́dọ̀ gbàdú ẹnikẹ́ni tó bá fi lè ṣe ẹbọ tó kéré tọ́ ọ bá fi lè kú lórí ẹ̀ ọlọ́run ọba ò ní forí jìn ọ́ lórí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ó fi àjẹ́ ló ti wọn bẹ́ẹ̀ bọ́ tó ṣe sọ́nà ọba náà ti ṣe kéré ma àbí bọ́lá kó bá ṣe pọ̀ sí irú ìyàtọ̀ ọlọ́run ọba ó fi jẹ́ nu òdi wọn ẹbọ tó ṣe iná nìyàtọ̀ jẹ tọ́ba di lọ́la kìyàmù eléyìí làwọn ẹ̀rí tó múnádóko tọ́ka sí pé ẹnikẹ́ni tọ́ba fi lè kú lórí pọ̀sẹ̀bọ sọ́lọ̀ ní ẹbọ kékeré ṣùgbọ́n tí kò tú bá títí tí kú fi mú lọ onítọ̀hún o yóò jìyà tọ́ba di lọ́la kéyàmà ṣùgbọ́n ìyà tí ó jẹ yóò ti rẹ́gí pẹ̀lú bí ìṣẹbọ tó ṣe náà ti ṣe tó. eléyìí ni ìyàtọ̀ àkọ́kọ́ ìyàtọ̀ kejì ìgbà ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó tóbi jù mukhalidun mukhalladun fi nnar yóò máa bẹ nínú náà láéláéláéláé kò ní jáde nínú ẹ̀ bí khilafi al-asghar yàtọ̀ sẹ́ni tó ṣẹbọ sọ́lọ̀ lẹ́bọ̀ tó kéré òun tiẹ̀ yóò jìyà lódì wọn bẹ́bọ̀ tó ṣe sọ́lọ̀ wọn bá ti ṣe máa ní ṣùgbọ́n kò ní máa bẹ nínú náà tiẹ̀ láéláé ó lè máa bẹ ń bẹ fọ́gọ́rùn ọdún torí pé ẹbọ tó ṣe sọ́lọ̀ bó ṣe tó nù ó sì lè bẹ ń bẹ fún àìníyóòsù torí pé bẹ́ẹ̀ bọ́ tó ṣe bó ti ṣe gbanu eléyìí jẹba nínú àwọn ìyàtọ̀ tó tún wà nú ẹ̀ òun náà ní pẹ́nikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó tóbi jù ìdájọ́ tiẹ̀ ní pé tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó ti fi islam sílẹ̀ ó ti di káfírun mushrik ó ti dọ̀ṣẹbọ ìyẹn tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àmọ́ tó bá yẹ pé káfíìrì náà ni mùsùlùmí tẹ́lẹ̀ náà ni ó ti fi etí òtí ìsìnkún etí ti ń bẹ ni orí ibú di pípọ̀ lágboolé rẹ̀ àti lórí rẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ mùsùlùmí tó ọba fi lè ṣe ìṣẹ́bọ sọ́lọ̀ ní ẹbọ tó tóbi ó ti fi islam sílẹ̀ ó ti di mọ̀rẹ́tẹ́d ẹni tó fi islam sílẹ̀ tó kọ̀ lẹ́sìn yàtọ̀ sẹ́ni tó ṣẹbọ tó kéré àní ṣèdájọ́ kóńtì ipò ti kúrò nínú ẹ̀sìn islam á pé mùsùlùmí ni ṣùgbọ́n sẹ́bọ̀ tó kéré eléyìí ni apá kan nínú àwọn àyàtọ̀ eléyìí tó wà láàrin ashirku al-akbar àti ashirku al-asghar aqulu qawli hada wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله توبا صيبه ẹrúgbọ́ ọ nígbà tó gbọ́ nípa àṣẹbọ́sọ́lọ́ àti irú bí àtúbọ̀tẹ́ ẹni tí bá ń ṣe bí ó ti ṣe jẹ́ àti ètò tóbi ni àti ètò kéré ni kò sí kan tó ṣe kó nínú méjèèjì ǹjẹ́ báwo la ti ṣe wá fẹ́ sí báwo la ti ṣe fẹ́ sí tá a fi ma àpèjúwe àwọn ìṣẹbọ kéékèèké lẹ́yìn ìgbà tá a ti mọ̀ nípa àwọn ìṣẹbọ ńláńlá àkọ́kọ́ ni wípé ìṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré yìí bó tilẹ̀ jẹ́ kó wọ́n sọ kó kéré ó dájú ikú tóbi ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ ìṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré tọ́jú kí wọ́n pè é lórúkọ kó kéré lábẹ́ òfin ṣẹ̀ríà ṣùgbọ́n tóbi ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ kì í ṣẹgbẹ́ ìsìná ó tóbi ju ìsìná lọ bí ìsìná ti ṣe burú tóun ìṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré ó tóbi jùlọ bákan náà kì í sí ẹ̀gbọ́n ọkùnrin bọkùnrin lò ọkùnrin bọkùnrin lò bó ti ṣe burú tó tó ṣe kó náà ló ti sábàbí tọ́lọ́ fi kó ìparun báwọn èèyàn nábì lò aleyhi sẹlẹm àní ìṣẹbọ sọlọ ní ẹbọ tó kéré ìṣẹgbẹ rẹ̀ ó tóbi jùlọ bákan náà ọtí mímu bó ti ṣe jẹ ìyá fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yòókù bó ti ṣe jẹ kọ́kọ́rọ́ fún àgádágodo gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àní ọmọ lọjẹ lẹ́gbẹ̀ẹ́ ìṣẹbọ sọlọ ní ẹbọ tó kéré òòrì títí àwọn òbí méjèèjì bó ti ṣe jẹ́ pé àìgbọ́rọ̀ sí wọn lẹ́nu a máa kọ́ dínà kéèyàn rà lè dáná wọ̀ ní rọrùn àlọ́ máa lọ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìṣẹbọ sọlọ ní ẹbọ tó kéré kájẹ́wọ́ ọmọ òrukàn bó ti ṣe burú tó tọ́lọ̀ fi yé wa ìpè innal ladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira àwọn ẹni tó ń jẹ́wọ́ ọmọ òrukàn níjà àbùsí ọlọ́run iná ni wọ́n ń jẹ sínú ara wọn wọ́n sì wọ́n náà sàárì àní bó ti ṣe burú tó ọmọ lọ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ní ẹ̀bọ̀ tó kéré yìí torí di iná ni àpọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó síwájú tá a sọ fún lọ́tẹ̀wọ̀n ni wọ́n ti sọ yìí kẹ́nikẹ́ni tọ́ba fi lé lọ́sẹ̀bọ̀sọ́lọ̀ ní ẹ̀bọ̀ tó kéré jù yìí báyìí ọlọ́run ní foríjì tó bá kú lórí rẹ̀ ọlọ́run ní foríjì tó bá kú lórí yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a dárúkọ wọ̀nyí bí ẹni tó ṣe zina bí ẹni tó ṣe igbó mutí kú bí ẹni tó ṣe kọkùnrin ní ti ń bọkùnrin ẹgbẹ́ rẹ̀ lu aláìlérò wèrè bí ẹni tó ṣe kọ́sẹ̀ òbí rẹ̀ tó fi fàyè sílẹ̀ gbogbo orú àwọn eléyìí báyìí tó bá wọ ọlọ́run bá ń jọ gbélé alukiyam ó lè kó nforí jìn wọn fún ọwọ́ àlùjánà ẹnì kó sì tó tí wọ́n kí wọ́n jẹ iná nínú nánà gẹ́gẹ́ bí bàbá ń zìnà ìyá ń zìnà ọmọ ń zìnà tó ṣe pé zina ló ṣe kú tó o bá jíya rẹ̀ láyé bì tó o rò kó mú jẹ kó ti ṣe zìnà lọ́sàn ló ń ṣe lóru ó lè mú jẹ ńjọ́gbìn dà kìyà ọ̀rẹ́ pàṣán bẹ nínú náà jahannam tó ṣe pé máa ṣe fún ọ̀daràn rẹ̀ látàrí zìnà tó o ṣe láyé bì bẹ́ẹ̀ náà ni ìwà aláìlérò ọkùnrin tí ń bọ́kùnrin lò obìnrin tí ń bóbìnrin lò àwọn wèrè lásánlásán aláìlórí lọ́wọ́ wọ́n fi ń tọ́lọ́wọ́n bá sílẹ̀ fún wọn sílẹ̀ wọ́n ń wá wàkúwà káàkiri wọ́n wá ń wẹ́ ní kúnra ní gbogbo àgbáńlá ayé wọ́n sì wọ́de ká wọ́n láwọn lo eh, ẹni tó tó kásá géè àwọn géè olórí ibú ọkùnrin wọ́kùnrin obìnrin wọ́bìnrin wọ́n sì wọ́de ká àwọn wèrè tó fi ra wọn hàn níṣẹ́ lọ́yẹ ká kó gbogbo wọn pé ókè ẹyin nìyẹn pé palẹ̀ pé palẹ̀ apá gbogbo wèrè wọ̀nyí báyìí àwọn ní tí wọ́n ń gbé àsíá lọ àwọn ni tí wọ́n ń gbé pépà lọ́wọ́ pé ẹ̀pọ́ àwọn lẹ́tọ́ àwọn ọkùnrin làwọn wọ́ ọkùnrin wọ́ ọkùnrin làwọn obìnrin wọ́ obìnrin làwọn la hawla wala quwwata illa billah ẹ̀ bọ́ ọlọ́ọ̀bá pàdé tó bá la lálùkìyà ìdẹ́nu dábìrì kọ́kọ́rọ́ fún wọn fẹ́ràn sẹ̀ríà torí kó ń zina làwọn wọn máa jẹ ẹgbà ó ń zina ni wọn omi ó ti lẹ́tọ̀ọ́ sí ká sọ lóko ó kú dànù ọ̀pọ̀lọpọ̀ nínú ọkùnrin ní tí ń wọ́kùnrin obìnrin ní tí ń wọ́bìnrin tí sẹ̀rí ọmọ wọ ọ̀ràn ni yọ fọ ọmọ yọ fọ ọmọ pẹ̀lú ká pa wèrè rẹ ká yóò sinmi nítorí káwọn mi ọmọ bá máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn ẹ̀yọ ọlọ́tí ẹ̀rọ àwọn bàbá ọlọ́tí wọn ò ní fẹ́ kí sẹ́rí ọwọ́ wa nítorí kí wọ́n máa jẹ gba ẹlòmíì mu títí títí ojú sì yẹ sápá kan àbí bíi tadẹ́tẹ̀ la hawla wala quwwata illa billah kàkà ní ń kó lọ ebi wọn ń pàyàwó ebi ń pọmọ ewo ló ń ṣe yẹn ṣé tó ń ṣe ṣe dáa kó kúkú dáa torí di eléyìí báyìí àní bí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí ti ṣe burú tó wọn tún kéré wọn kéré sí ìṣẹbọsọnà ní ẹbọ tó kéré ní ẹbọ tó tóbi wọn kéré sí ìṣẹbọsọnà lẹbọ tó kéré àbí ìṣẹbọsọnà ní ẹbọ tó kéré ó tóbi ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ Ọlọ́run bá sọ náà Al-Qur'an. قل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء أول ما واسعك أن يشرك به ọkari ẹbọ tó tóbi àtẹbọ tó kéré Ọlọ́run ní kórìí jẹ nìkan tó bá kú lórí ẹ ó jì àrẹ náà tó bá wá jẹ nílá ó nílá ó lálìjá náà tó wọ láéláé torí ẹ ìwọ bàbá aláwì tẹ ìwọ bàbá aláwì gbọ́ tó ń dédé kudé márùn tó ń dé májì ètò òrìmálẹ ètò ńpana tó ń jẹ pé ah, a lè fi tẹ̀sìn Islam lásán sí o torí pé ayé ibi tọ́lọ̀ ń dẹ́yìn sí ìbáyìí àfi kẹ́ ẹ sẹ́bọ́ ayé ibi tọ́lọ̀ ń dẹ́yìn sí ìbáyìí àfi kẹ́ ẹ máa pín nǹkan mìíràn tó sọ́lọ̀ torí pé iná lọ́lọ́ ń da yín fún iná lẹ́yìn ọwọ́ iná lọ́fà lẹ́fi ń tẹpẹlẹ máa lẹ́fi máa ránu máa lẹ́fi máa gbà àfi kẹ́ ẹ sẹ́bọ́ a lè ṣe bẹ́ẹ̀ àfi ká sẹ́bọ́ òboro iná retí ẹ láti ṣe kó kú bẹ́ẹ̀ nígbà tó bá kú lórí ẹ̀ wá bọ́lọ̀ pàdé wá gbà bọ́lọ̀ torí de lè sọ́ra ṣọ́ra fún ẹbọ wọn kì í fi sórí rẹ láéláé ṣọ́ra fún ẹbọ kì í fi dá fún ọ láyé kò sì ní dá fún ọ lọ́la lókè yá kí ni tó o fọlọ́ wọn bá pè tó fi tó fi lọ bá nǹkan mi ìtọ́yà tọ̀tọ̀ lọ kí ló rò fún wa tọ́nà wọn bò lè fún ẹ kí ló rò fún bẹ́ẹ̀rù tọ́nà wọn bò lè dáàbò bò ọ́n bẹ́ẹ̀ tóbi wá jẹ́ pé nǹkan mi ìtọ́yà tọ̀tọ̀ lọ ló ń pè nǹkan mi ìtọ́yà tọ̀tọ̀ lọ lọ ń wárí fún òòrì láti tọ́tò ti ń lu bábàbà ọmọ pé kò dùn ni kò dùn nítorí pé tó bá yẹ pé ẹ̀bọ kọ̀yẹ́ kó o kú oògùn nílé oògùn lọ́ọ̀dẹ̀ oògùn lóko oògùn níbi iṣẹ́ oògùn bàdì oògùn lápá oògùn lọ́wọ́ oògùn lẹ́nu la hawla wala quwwata illa billah ikú ti tún pa ọ́ sí ọ̀rẹ́ láì sí ọ̀rẹ́ bọ́ tó ń ṣe sọ́lọ̀ láì tọ́wọ́ yẹ kúrò rẹ okun kọ̀yẹ́ kúrò rẹ okun náà kọ̀yẹ́ kúrò rẹ okun kọ́ takuláyà pẹ̀lú ẹbọ tó ń ṣe yẹn ọ̀yẹ́ káwọn nǹkan míì tó ń pè lẹ́yìn o di kúdà yìí sí jẹ́ kí o sàkókò ọ jẹ́kókè ìbàdàn ọmọ mọ́ ọkú jẹ́ ọ̀sán òṣogbo ọjọ́ ọmọ abẹ láíláí talẹ̀ rí tó ṣe gbogbo ẹbọ yẹn tí ò kù ẹbọ tó ń gbé lọ sórí ta di ọmọ lẹ̀kọ́ ọmọ àwọn tó ń pè lẹ́yìn ọlọ́run wọ́n sí gbogbo nǹkan mi tẹ́ ń pè lóru tẹ́ ń pè lọ́sàn ẹ jẹ́ kí wọ́n ìrọ̀lá bá nìkan tó sìn Allahu báwo lọ́wọ́ ó táwọn bí ìwọ tó ń pe jésù ọ̀sán òru jésù jésù jésù jésù lọ adọ bí jésù lọ dá bàbá àti yẹ bí irọ́ lásán ọlọ́wọ́ bá lọ́dá gbogbo wa àfọlọ́wọ́ bá lẹ̀ àpè àwọn pé nǹkan mìíràn yàtọ̀ sọ́nà bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ rúlà tó bá di lọ́la àlùkìyàmà ọ̀nà wo la fẹ́ gbé gbà lọ́jọ́ tí owó àbọ̀mù ní sẹ́nìkan láǹfààní ọ̀dọ̀ wa wa o ẹ jẹ́ ká ronú wa dáadáa ẹ jẹ́ arántí kọ́jọ́ kan ọjọ́ kan tóníkàlùkò dùn wájú ọlọ́run gbogbo tá a gbé pamọ́ eléyìí tójú àwọn èèyàn tó a fi ń parọ́ pé mùsùlùmí làwa náà mùsùlùmí làwa náà tó ti dẹ́kọ́ sẹ́bọ̀ lọ́pọ̀lọpọ̀ ń kọ̀rọ̀ ọlọ́wọ́ bí wàá lè rìn jọ gbẹ̀ndẹ̀ máa tóbi ìr ọjọ́ gbogbo tá a ni àwọn sọ nínú ara rẹ pé tó o bá rọwọ́ mi ò rí nù mi tọwọ́ mi lásán ló lè gbà ó lè gbà tọkàn mi. kòkòrò ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. sẹ́yìn ọ̀mọ̀dájú sọ́nà ń wa dìde tá a bá kú ni ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo kálukú dìde níwájú ọlọ́wọ́n bá gbogbo àgbáńlá yìí ọjọ́ ìgbà yẹn lẹ́rù iná ẹlẹ́sìn máa rí nínú alukur'an àti sunna wípé ọlọ́wọ́n bá wa yóò máa pàkíyèsí wípé ìlànà ní ọ̀nà ní fẹ́ni tó bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ wal yawmil akhir àtọ́jọ́ kan yìí torí pé ọjọ́ ńlá ni ọjọ́ tó bá yẹn lẹ́rù. ọ̀dọ́wọ́ wa o ọ̀dọ́wọ́ wa o ọkàn lè tán ẹlòmíì jẹ ni má tún rí ara rẹ jẹ òkùnkùn olékùn kan má manú ara rẹ gbogbo ayé ló ń ṣẹbọ wọ́n ti wá fẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ ni bí gbogbo ayé bá wọ́ná

ọ̀dọ̀ ọlọ́run níjọ́ ó sì ti parí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti parí báwa la wà lọ́nà ni bẹ́yìn lẹ wà lọ́nà ni ọ̀dọ̀ ọlọ́run níjọ́ ó ti parí tọba bá níjọ́ òkè yà wá. a lè ti torí pọ́dọ̀ ọlọ́run níjọ́ ó ti wá parí ká má lódodo fáwọn ẹrú ẹni tó bá ẹni àánú nínú àwọn ẹrú àwọn nǹkan tó bọ́ sábẹ́ ẹ̀sẹ̀bọ sọ́nà ní ẹ̀bọ tó kéré o náà ní kárí mi jọ̀mọ́ mi àti àsọgbọ́ ni àṣerí ni àsọgbọ́ ni o ṣe kí wọ́n lè rí ọ tí wọ́n ṣe kí wọ́n rí ọ lásán o kí wọ́n rí ọ kí yàn ọ kí rí ọ kí gbósùbà fún ọ kí wọ́n rí ọ kí wọ́n sí ọ pé ah ìṣẹ̀lẹ̀ òṣìṣẹ́ yìí eléyìí ni wọ́n ń pè ń kárí mi. tọ́ba ti lè wọnú sẹ́kàn ní iṣẹ́ tá a máa ṣe nítorí ìtọ́lọ́n tí iṣẹ́ yẹn bá jẹ́sẹ́ tí ò sí pín iṣẹ́ ń bàjẹ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ lópin rẹ̀ gẹ́gẹ́ bí as-salat gẹ́gẹ́ bí as-salat raka dáǹsẹ̀ kò sí pín jàmá àràkà méjì ni ọwọ́ abẹ́rẹ́ rákà ṣùgbọ́n ní sísọ bẹ̀rẹ̀ rákẹ́lẹ́ kejì ọba bẹ̀rẹ̀ sí ní ronú pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ̀rí bẹ́mi ṣe dúró dáadáa ni ẹ̀rí rúkú tèmi kọ́ yàtọ̀ sí yín ọba bẹ̀rẹ̀ sí ní ròó lọ́kàn rẹ bẹ́ẹ̀ àwọn náà sì ń wọ̀ pé ah masha allah sàbí fẹ́ kún tiraka àtẹ́lẹ̀ kejì nítorí kárí mi tiẹ̀ gbogbo òjọsìn tá à ń ṣe tí ọba ti ṣe pín tí kárí mi bá ti lè wọ abala kanú ẹ gbogbo yòókù bàjẹ́ ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run tọ́ba wa jẹ́ pé ìjọsìn tó ṣe pín ni tí kárí mi bá wọnú ẹ ọ̀wé ìta ṣe ń torí tọ́lọ́n lágbàládá ètí kárí mi wọnú ẹ eléyìí ó ti di òfò kẹ́ẹ́ bí zaka ẹ fẹ́ yọ zaka ẹgbẹ̀rún àpò ẹ ti wá yọ. àádọ́ta àpò nítorí tọ́lọ́ ẹ fẹ́ fún wọn sẹ́yìn lẹ fún yàn á ń bọ̀ sí bọ́sí pé wọ́n kàtà ara sí yín ṣùgbọ́n tẹ́tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní yọ ìyókù ọwọ́ wá sínú ọkàn yín pé ìwọ́ bọ̀ ni táwọn èèyàn ó rí ọ bọ́lọ̀ ń bá rí ọ náà ó rí ọ ọwọ́ sí ní sekún ó ọ wọ́n sì ọ náà sọ ìdajì yún ìdajì máa gbà lọ́dọ̀ àwọn èèyàn tó ṣe ń torí wọn eléyìí jẹ́ ìjọsìn tó dé ìjọsìn tí ọba ṣe pín tí kárí mi bá ti lè wọnú ẹ̀ gbogbo ẹ̀ ní ọba jù àmọ́ ìjọsìn tó ṣe pín tí kárí mi bá wọ bẹ̀ èyí tá a ṣe fọ́lọ̀ nìkan lágbàláda èyí tá a ṣe fún yàn àfi ká lọ gbà lọ́dún èèyàn o torí ẹ̀ àyà àbẹ̀rù ọlọ́run ọba bí hajj ìjọsìn tí ò ṣe pín ni ẹ wo wàhálà o tún wá kí kárí mi bọ̀ ẹ ti ṣe hajj débi pé ẹ lọ àràfá.

àsọgbọ́n ni kó o máa sọ kó o lè gbọ́ kó o lè bá gbósùbà fún ọ kó o lè bá yàn kó o lè bá kására sí ọ yẹ bọ̀ asọ̀dànù lọ́dọ̀ lọ kò sí kankan tí o máa retí rẹ ní dáadáa lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́gbìn dà lókè yàn. bọ́ọ̀ láti wá dá méjèèjì mà àwọn olùmọ́ni ẹ̀rí kárí mi inú sẹ́lù ń wọ̀ àsọgbọ́n ni òun wọnú àwọn ọ̀rọ̀ kárí mi wọnú sẹ́ àsọgbọ́n ni òun wọnú ọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu méjèèjì ni ò sì dá ọwọ́ nínú àdìsá nabi muhammed sallallahu alayhi wa sallam oní iná akwafa máa akwafu alaykum ashirkul asghar qalu ya rasulallah wa ma ashirkul asghar faqala riya ntọ́ba mi lẹ́rù tọ́ba mi lẹ́rù fún yín jù onáà ní sẹ́bọ̀ sọ́lọ̀ lẹ́bọ̀ tó kéré yìí ọba mi lẹ́rù fún yín jù yẹnni pé ó tún bá anabi lẹ́rù fún wa ju ìṣẹbọ tó tóbi lọ torí pọpọlọpọ nínú wa yóò bọ́ lọ́wọ́ ìṣẹbọ tó tóbi ṣùgbọ́n kò ní bọ́ nù ìṣẹbọ tó kéré yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀ nírí kọ́ máa pé nǹkan mi ìtọ́yà tọ̀tọ̀ lọ ẹ̀ nírí kọ́ máa forí kalẹ̀ fún nǹkan ìtọ́yà tọ̀tọ̀ lọ ẹ̀ nírí kọ́ máa ṣe gbogbo ní sísọ ní ìdọ̀tẹ̀bọ ńlá ṣùgbọ́n ìṣẹbọ ni ọba mi lẹ́rù fún yín jù wọ́n ní kíni kíni ìṣẹbọ tó kéré yìí anábì ní kárí mi subhana subhanallah ẹ̀rí kárí mi ó tún máa ń jẹ́ orúkọ mi nínú sẹ̀ríà òun náà ni ashirkul khafi ìṣẹ́bọsọ́lọ̀ ní ẹ̀bọ tó tọ́ pamọ́ ìṣẹ́bọsọ́lọ̀ ní ẹ̀bọ tó pamọ́ ó wà nínú hadith abi sa'id al-khudri radiyallahu anhu qala nabi sallallahu alayhi wa sallam sọ ike ala ukhbirukum bima huwa akhafu alaykum 'indi min al-masih ad-dajjal qulna bala ya rasulullah qala ashirkul khafi yaqumu ar-rajul fayuzayyinu salatahu lima yara min nadari rajulin anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀yọ́ àjẹ́ kí n fún yín nírò nípa tó bà mí lẹ́rù fún yín ju alimẹ́sẹ́hì dajjal lọ òkúrò olójú kan tí ọ̀wọ́ àfìsínà àwọn èèyàn nígbẹ̀yìn ìgbà àwọn sábẹ́ níbẹ̀ ni a fẹ́ mà kí ní bà yín lẹ́rù jù lórí ìwà tó ju mẹ́sẹ́hì dajjal lọ anabi ní ashirkul khafi ìṣẹ́bọsọ́lọ̀ ní ẹ̀bọ tó kò yí àwọn sábẹ́ anabi wa sàpèjúwe wọ́n níbi kéèyàn ó dìde dúró kọ́ máa ṣe sọ̀láàtù níwájú àwọn èèyàn kọ́ máa wá ṣe sọ̀láàtù rẹ̀ lọ́sọ̀ọ́ kìí ṣe nítorí tọ́lọ́ o nítorí àwọn èèyàn torí pé ń wò ní. wọn náà fira léèrè wò sébọn sọ sọláàt ní masjid bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe ṣe ń kọ̀rọ̀ yàrá rẹ sébọn ṣe ń ṣe sọláàt nínú masjid bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe tó bá nìkan torí pé ọ̀pọ̀lọpọ̀ ní masjid ẹ̀sẹ̀ bíbọ́ yá ẹni tó ṣẹ́kù àwọn tàbí ni bí ó sì máa ṣe sọ láti rẹ̀ lọ́sọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé nu yàrá rẹ̀ ni la hawla wala quwwata illa billah yóò máa ṣe ní dáadáa wèrè yín bẹ́ẹ̀ náà ni sébè ó ṣe máa ṣe sọ láti nínú àwọn sọ láti àti máa ń ké ó jákè bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe nínú àwọn sọ láti àti máa ké jẹ́jẹ́ kí kálukó bira rẹ̀ léèrè tóbi bẹ̀rẹ̀ lórí àwọn lèmáàmù lèmáàmù ọ̀pọ̀lọpọ̀ nínú wọn táà ń ń ké ó jákè wọ́n máa ka alukur'ani dáadáa alhamdulilayi rabbil alamin kálukọ́ máa kọ́ àmọ́ tó bá pẹ́ sọ láti tàṣí ń kí o jẹ́jẹ́ níbó ni bí ìgbà tí oyin kùn kí ló dé tàbí ké dáadáa ń gba àwọn ń gbọ́ yín kí ló dé tàbí ké ń dáadáa wìrì nígbà tí wọ́n gbọ́ yín ṣé bọ́lá gbogbo ẹ̀ torí ẹ̀ eléyìí báyìí kẹ́ ẹ máa wá ṣe sọ láti yín lọ́sọ̀ọ́ kọ́mọ̀jẹ̀ torí tọ́lọ́ lẹ́sẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àfi ń torí ẹni tẹ́ ẹ rí pé ń wò yín. kilode tánàbí sallallahu alaihi wasallam fi pé kárí mi ní ìṣẹ́bọsọ́lọ́ ń tọ́pamá wọn nítorí pé ẹni tí ń ṣe yọ gbára pamá fáwọn èèyàn yọ gbára pamá yọ gbára sá fún wa yọ máa tètè pé torí tó ń ṣe tiwọn tó ṣe nǹkan mi ń ọba ń la yakhfa alayhi shay'un khafiyah gbogbo ntọ́ pamọ́ pamọ́ sọlọ. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹni tó ń ṣiṣẹ́ ọlọ́run yéṣe tọ́lọ́run ló fi ń wá o ọfẹ́ fi gbà yìí ni ọfẹ́ fi rówó ni ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yìn lọ́fẹ́ fi gbà ẹlòmí fi ń wá kò kan ní nínú kòlí ayé yéṣe nítorí tọ́lọ́run torí irú wọn torí irú wọn lọ́lọ́run fi sọ yìí pé man kana yuridu al-hayata ad-dunya wa zinataha ilayhim a'malahum fiha. وهم فيها لا يبخصون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون اللهم لا وأنت سيكي لأينك يعني سمي لأينك يعني نوان في سيو اللهم فوان سي نوان في مواه وصول لأينك يعني نوان في مواه اللهم لا فوان لسان سيواني لأين بي àtẹ̀ní dín nǹkan kan kù fún wa nínú ẹ̀san wọn lé ayé ẹ máa yìn wọn lé ayé ẹ máa bó ṣùbà fún wọn nílé ayé ẹ máa kán sára sí wọn nílé ayé ẹ máa bò wọn lówó nílé ayé ẹ gbé wọn sípò gíga nílé ayé ọlọ́run ni o àwọn eléyìí ò kankan lọ́dọ̀ àwọn ọlọ́run tó náà o àti pé tí wọ́n ṣe nílé ayé gbogbo ẹ̀ lábàjẹ́ o kí tiẹ̀ ni wọ́n rí ṣe nílé ayé náà àìdá lásán ni wọ́n rí nílé ayé wa o mi o oríṣi kanu oríṣi mi ni àṣegbọ́ni àsọgbọ́ni nínú àwọn àwà burúkú tọwọ́ abẹ́ ẹ̀sẹ̀bọ́ sọ́lọ́nu yẹn bá fi lè bá là ń sọ pọ́lọ́ òní foríṣi yóò ya rẹ̀ o ṣùgbọ́n yóò jìyà rẹ̀ ìyọsùn tọ́lọ̀ ń bá bù fún ni ó ṣe nínú náà. bákan náà ń tẹ́ sọ̀rọ̀ lẹ́nu ọ̀nà yín kọ́ ilé tẹ́ sọ̀rọ̀ sára mọ́tò yín kọ́ kọ́sọ́mọ lọ́rùn kọ́ kọ́ àtàkùtà yín lọ́rùn kọ́ ńlẹ̀ yín èyí tẹ̀ ń pọ́nlá lójoojúmọ́ ń kọ́ gbogbo ẹ̀sẹ̀ bọ́ sọ́lọ́ ọba ni òun á lè jẹ́bọ tó tóbi ó lè jẹ́bọ tó kéré á bì yín léèrè kí lẹ lérò pẹ̀lú ẹ̀ kí lẹ lérò pẹ̀lú ọ̀nà yín sàṣà alẹ́ ni wọn ò so nǹkan kọ́ ẹnu ọ̀nà rẹ̀ èyí tí kọ́bù mi tóbi èyí kọ́bù mi kéré ó lè má jẹ́ bàbá yín bàbá ńlẹ̀ naanị ẹ̀yá gbé náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé tẹ́ ẹ fi so ẹ sọ yìí pé ntọ́fà tẹ́ ẹ fi so náà ni pé kíní yìí báyìí ẹni tó fún yín ọ̀sọ̀ kọ́ ààbò ni kò lè wà lẹ́nu ọ̀nà alẹ́ kan kó lè ọwọ́ bẹ̀ ẹ̀yin náà sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni bẹ lẹ́nu ọ̀nà alẹ́ wọ́ bẹ̀ ẹ ti torí ẹ ti gbàgbọ́ ike ń tẹ́ sọmọ́kè yẹn òun ló sì ka ara rẹ̀ lágbára àti mọ́mọ́ lè wọlé yín ẹ ti ṣẹbọ sọlọ ní ẹbọ tó tóbi jù ẹ dákun ẹ wá wo èèyàn tó ti kú lórí eléyìí dáwà ń pè mùsùlùmí tá à ń ti sọ láti sí lára tá à ń ti sórí tẹ mùsùlùmí dáwà ń tọ́ yẹ ká sọ sórí tẹ káfìrì àwọn tí ó yẹ ká ti sọ láti sí lára àwọn tí ó ká wẹ̀ á ń bọ̀ síbọ̀ sí pàápàá sọ̀gbẹ̀ yìí sí wọn lára innahum mushrikun ọ̀sẹ̀ bọ̀ ni wọn torí pé wọ́n ti gbé tọ́jẹ́ tọ́lọ́ wọ́n gbé fún kàmí ìtọ́yàtọ̀ tọ́lọ́ nítorí pé ọlọ́run bá nìkan ní sọ ọ̀yàn tí wọ́n bá sì gbà ìgbé nǹkan tó dè mẹ́nu ọ̀nà ẹ ní máa ń sọ sàmì àdúrà ọlọ́run kọ́ yọwọ́ ọ̀fọ́ rẹ̀ kúrò lára rẹ̀ látòní lọ sàmì ẹ̀ kò gbèmí ọlọ́run bá nìkan ló máa ń sọ ọ̀yàn torí ẹ tọ́ba tí wàá gbàgbọ́ pé nǹkan tó sún mẹ́nu ọ̀nà rẹ̀ yẹn ló máa ń sọ òsì di mushrik ọ̀sẹ̀ bọ́ ńlá tí ìwọ ti jáde mbẹ láéláé ọba àwa ti sọlá ọba ọmọ bá tí wọn tún máa lọ hajj gbogbo ẹ láyọ nfa òkàṣẹ ìhà kàn ẹlòmíì tún á tó onídọ́fà tó ń fi so ni pé òun gbà pé nǹkan yẹn kò lè dá yàn ọlọ́run ọba ní ma gbuo ṣùgbọ́n sábàbí yóò ṣe sábàbí tọ́lọ́run fi sọ̀yàn ókè ìdí fi jẹ́ sábàbí kí fi jẹ́ sábàbí sọlọ ló ní kó ṣe bẹ́ẹ̀ àbánabi ló ní ó ṣe bẹ́ẹ̀ ní àwọn àwọn kan gbọ́ páwọn èèyàn ń sọ àmọ́ òun máa ń tó òun pé nǹkan yẹn ò lè dá sọyàn Ọlọ́run ló lè sọyàn á sọ pé o ti ṣẹbọ sọlọ lẹbọ tó kéré ẹbọ tó kéré tó ṣe pé tí àwọn bá tún kú lórí ẹ Ọlọ́run ní forí jiyàn sẹ ó jìyà rẹ ó jìyà rẹ kó tó wà lìjánà ọ wà lè lọ ọgọ́rùn ọdún o olólẹgbẹ̀rún ọdún o nínú náà o kó tó di pọ wà wà lìjánà o tẹ bọ. sèwọ́ lọ́wọ́ dánú méjèèjì ẹbọ ńlá àbẹbọ kékeré kò sí ìtọ́jà lọ́jà dànù kó súnmi o gbogbo àwọn àpàtì òǹdè gbogbo àwọn àpàtì òrùka burúkú tó nílé lọ́dàánù o lónìí kó tó di lọ́la bìkọ́sì ọba kú wàláì láàrin ìṣẹ́jú kan ní àbámọ̀ bẹ̀rẹ̀ ni máa fẹ ah tí mo bá mọ kékun ni bá ti dá kíní ẹnu ah ó ti parí nìyẹn lọ́n dá fún náà yóò náà nínú àwọn nǹkan tó túmọ̀ sí ẹbọ kékeré òun náà ni alihalifu bi ghayrillah ká máa fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ká máa fi búra tálẹ̀ mà tó tóbi tó tóbi níbi tá a ti sọ kọ́lọ̀ tóbi tálẹ̀ wá mà tó tóbi jọlọ́ lọ kò sí torí délé ẹ mà pété màá fi ń búra níta ẹ fi búra yín ẹ ti gbà fóun ló tóbi jù torí ẹgbẹ́ tó ń fi bàbá rẹ búra òun forí ìyá rẹ búra òun fi àwọn aláàlá òun yìí òun fi ń búra òun fò sà òun fi ń búra ó ti gbà pé àwọn náà tóbi jùlọ faqad ashrakta billah ó ti ṣẹbọ sọlọ torí pé o ti sọ pé nǹkan míì tọ́yàtọ̀ sọlọ lọ́dọ̀ tiẹ̀ ó tóbi ju ọlọ́run ọba lọ torí ẹ ṣọ́ ẹnu ẹ níbi à ń búra sẹ́bọ̀n náà sọ pé wahfazu aymanakum ẹ ṣọ́ búra yẹn ẹ má máa búra ẹ má máa búra ní bùkúbù ẹ ṣọ́ ẹnu yín ẹ má bára yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ ẹ má fi búra kún bẹ́ẹ̀ bá wá búra ọlọ́run nìkan máa fi búra o man kana man kana halifan falyahlif billah la tahlifu bi abaikum ẹ má máa fa bàbá yín búra nínú àdé ti kan nínú àdé ti kan tẹ́ẹ̀ bá búra ọlọ́run bá nìkan máa fi búra o ọlọ́run bá nìkan máa fi búra o nínú àdé anabi ni man halafa bi ghayri llah faqad kafara aw ashrak gbogbo ẹni tó bá fi nǹkan mi tó yàtọ̀ sọlọ́n ó ti ṣe kèfèrí àbọ̀sẹ̀bọ̀sọ̀lọ̀ torí ẹ ẹ ká ṣọ́ra o ẹ ká ṣọ́ ìbúra wa o ọlọ́wọ́n bá nìkan ní ká máa fi búra o ẹnikẹ́ni tó bá ti ti nǹkan mìíràn yàtọ̀ sọ́nà búra ó ti ṣe kèfèrí àbó ti ṣẹbọ sọ́lọ̀ báwo ni ó ti padà sẹ́sì Islam lójijì tó bá ti mọ̀ kó ti ṣe bẹ́ẹ̀ yọ sọ yóò sọ̀rọ̀ àforíjì yọ sọ pé amantu billah yọ padà sẹ́sì Islam bá amantu billah yọ padà sẹ́sì Islam ọkọ̀ lẹ́nu Yorùbá ká máa fògún búra ògún gbọ́ wàláì kọ̀ọ̀kọ̀ọ́ wàláhì kọ̀kọ́ afọlọ́nbúra pé kọ̀kọ́ ogun wo ni irin wo ni ń gbọ́ irọ́ lásán tọ̀ntara rẹ jẹ àfi bí irin náà gan fúnra rẹ ọlọ́wọ́n bá nìkan ló ń by the time wọ́n gbọ́ táwọn mùsùlùmí ń búra wọ́n sọ pé gbọ́ gbogbo ẹbọ tí kálukú náà lè ológun ọsọ pé ògùn gbọ́ oúnjẹ sọ sọ pé Jésù Kristi ẹlòmíì ò tún sọ pé òun fa alukurani búra ẹnì kó sọ kó fi bíbélì mi máa búra ọlọ ẹgbọn nǹkan bẹ ìwọ tó sọ kó fa alukurani búra kí lọ gbà lérò ṣé tákàdá lọ gbà lérò ni tó bá yẹ pé tákàdá lọ gbà lérò ti sẹ́kọ̀ sọlọ torí pé tákàdá tó gbà lérò ọ̀yàtọ̀ sẹ́ni tó fi nǹkan míì náà búra àmọ́ tó sọ pé mo fa alukurani búra ọwọ́ sọ pé tí mo gbà lérò nípa alukurani ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe lè fi pàápọ̀ lọ́n búra lálẹ́ fi ìròyìn rẹ̀ búra eléyìí ni ọ̀sẹ̀ bọ́tọ̀ lọ. ẹ wá òwò ṣe jìnnà tó ta lọ́mọ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ gbọ́n pàrọ̀ kúránì búra náà torí ẹ má pàrọ̀ kúránì búra ọlọ́ọ̀ni ò fi búra àyàfi tó o bá mọ̀ pé tó ọgbà lérò pẹ̀lú àlùkùránì pé ọ̀rọ̀ ọlọ́ọ̀n ọ̀rọ̀ ọlọ́ọ̀n ìròyìn ọlọ́ọ̀n ìròyìn ọlọ́ọ̀n sísọ àlùkùránì sísọ ọ̀rọ̀ rẹ̀ ni mo de eléyìí báyìí ká sọ ìbúra wa alẹ́ nìkan búra fẹ́ ńgbà tó wá rí kó kọ̀ gbóngbọ́ lọ́dún ti mọ̀ ọlọ́ngbọ́ ibi rọ́nà lẹ́ máa búra lé lórí lọ́wọ́ kan gbọ́ la wala quwwata illa ìyẹn ni kókó lè a oríṣiríṣi ìbúra tó wà láwùjọ wa ni bá táwọn ó ní tó tó mú bàtà tó inú rẹ̀ ó wù oníburanu eléyìí ẹsẹ̀ bura kankan bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ṣiṣẹ́ bricklayer ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ láàrin ara wọn àti bricklayer míì ọwọ́ àni ẹ̀rọ bomi wa ẹ̀kọ́ bẹ́ẹ̀ bomi kágbé mu kéèké ni ó ń jẹkújẹ kílẹ̀ bẹ́ẹ̀ gbé mu ṣé buranu ẹ̀ ń tara ayé jẹ lásán lásán ẹ̀ tí ọba búra ọlọ́ọ̀nì yẹn fi búra Allah bẹ́ẹ̀ náà ni ẹnìkan lọ́ọ́ dẹ̀ làwọn àwọn ó wọn lọ gbé bá wa wọn ní kálukú ọmọ gbé kọ́ máa gé jẹ àbí wọn kì í bọ́n bomi kálukú ọmọ gbé mu ẹ má mú mú kú mu má bá wọn jẹjẹ kú jẹ pé kíni mùsùlùmí ìbúra tiẹ̀ ní kíni wàláhì ó ti tó wàláhì ó ti tó ẹni tí ọba tẹ́ lọ́rùn fàlẹ́ ìsàmínà wàláhì fi ṣe ẹni tó bá fọ lọ́n búra fún tọ́lá ní ọ̀tún lọ́rùn kọ̀ jámà kankan wájú ọlọ́run tí wọn bá jámà kankan wájú ọlọ́run kí wọn á wọn bá tìkù rẹ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ládùúgbò yín wọn á ní kálukú ọmọ wa gé ma jẹ àbí kálukú ọmọ wa mú mi pa wọn náà wà lọ tó ẹ kọ́ má bàa ti polú ara rẹ̀ ló kúrọ́ o wọn má bàa polú ẹ̀ ní dáńtẹ́ yẹn wo wọn náà wà mú mu kú mu aa fakọ́dà ashrakta billah ó ti sẹ́bọ̀ sọ̀lọ̀ ìgbọ̀nkọ̀ ẹ̀sùn wàláhì ẹni tí ọba ti tó kọ́kọ́ ọmúra rẹ̀ tó bẹ́ẹ̀ ni mùsùlùmí máa ṣe bákan náà nínú sẹ́bọ̀ sọ̀lọ̀ ẹ̀bọ̀ tó kéré onáà máa sọ pé tọ́lọ́run àtẹ̀yìn bá fẹ́ ta lẹ́yìn náà tó fi fi ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run pé tẹ́yìn àtọ́lọ́run bá fẹ́ ẹ́ tí ìwọ àtọ́lọ́run bá fẹ́ ìwọ kí ni ìwọ jẹ́ tọ́lọ̀ tó fi wá sọ pé tí ìwọ àtọ́lọ́run bá fẹ́ ìpè tọ̀ báwo ni sọ̀nfẹ́ ìpè kí asátìlẹ́yìn fún ọ lórí ọ̀rọ̀ yìí pé bẹ́ẹ̀ ni. tọ́lọ̀ àtẹ̀yìn bá fẹ́ tọ́lọ̀ àtẹ̀yìn bá èèyàn jáàmù kankan dé kókó fún wa pé àti ọmọ fìyàn àti kọ́lọ̀ débẹ̀ sì máa pé nínú Yorùbá náà ẹ sọ pé níwájú Ọlọ́run àti èèyàn kí lè yàn jáàmù tó fi àti òun gẹ́gẹ́ bíi tó fi àti lẹ́yìn náà àwọn mùsùlùmí níwájú Ọlọ́run àti èèyàn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí Bayan ń bẹ nù tí wọ́n rí nù wí kàní islam mùsùlùmí sọ lẹ́yìn sọ pé wájú ọlọ́run ńgbò lọ kọ̀yìn lọ ọlọ́run à irú ọ̀rọ̀ òye sọ̀rọ̀ àwọn mùsùlùmí tọ́ba lẹ́yìn náà tí wọn ètò wa dáa jùlọ nígbà tọ́lọ̀ nìkan bá fẹ́ tọ́lọ̀ nìkan bá fẹ́ èèyàn dáàmà kankan tọ́lọ̀ nìkan bá fẹ́ èèyàn tó sọ fún ọ pé lọ́la màá fún ọ kọ́lọ̀ tó tó ti kú kálukú bá sinmi tontori de eléyìí báyìí nìkan bá ọba sí àti o ti tó kéré ayé náà torí ẹ ẹ sì agbára láti sọ ahán kí wọn mọ ọ̀rọ̀ tí wọn máa jáde lẹ́nu ẹ ọlọ́dà kò mọ̀ sí wa lọ́sẹ̀ bọ̀ o. bákan náà kí wọn sọ pé a'udhu billahi wa bik mo sáàdì ọlọ́run àti wọ́ ẹ sálẹ́ni náà tó jẹ́ kó sáàdì òun náà pẹ̀lú ọlọ́run a'udhu billahi wahda mo sáàdì ọlọ́run lónìí kan bẹ́ẹ̀ ni mùsùlùmí ọ̀ sọ bákan náà a gbọ́dọ̀ sọ pé tawakkaltu ala Allahi wa alayhi mọ bọlọ àti wọdúró a'udhu billah mọ bọlọ nìkan dúró mọ bá Ọlọ́run nìkan dúró bẹ́ẹ̀ ni mùsùlùmí ọmọ sọ ọ̀rọ̀ tí mùsùlùmí làwọn sọ yìí o yíṣọ ọ̀rọ̀ ẹni tí èsè mùsùlùmí o torí mùsùlùmí ló máa ń pòfin Ọlọ́run ọba máa o ẹni tí èsè mùsùlùmí ẹ tẹ́lẹ̀ nítòsí òun ti kọjá gbogbo ìtàn sọ yìí bákan náà kọsọ pé ah ìwọ ọmọ gbójúlé nu gbogbo ọ̀rọ̀ yìí ó gbà mí ó o ti sẹbọ sọlọ ìwọ ta ni tí ì sọlọ a'udhu billahi ọlọni fala taj'alu lillahi andada abu hatim rahimahullah agba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọn ni ọ̀rọ̀ Ọlọ́run tó ní ẹ bá Ọlọ́run bá fi nǹkan kan tẹgbẹrẹ gbogbo ń tàn sálàyé ìlọ́bọ sínú ẹ̀ bí kò ọmọ sọ pé tọ́lọ́ àti wọ́n bá fẹ́ tí ọba sí tọ́lọ́ àti wọ́n ni àti kọ́nà àti wọ́n ọmọ bá dúró mọ́sáàdì rẹ̀ àtọ́lọ́ Ibn Abbas ni gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ o ti fi ẹlòmíì sẹ̀gbẹ̀rẹ̀ afọlọ́ o ti fi ẹlòmíì sọ̀rọ̀ fún fọlọ́ torí ẹ̀ jẹ́mà ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe agbára láti wá ọ̀la fún orí ara wa láti wá ilé ìkẹ́kọ̀ọ́ orí ara wa àlìjánnà ilé ayé tá a wá yìí òun gangan fúnra ara rẹ̀ níbẹ̀rẹ̀ òfin sì dá lórí pé gbogbo ń tó bá níbẹ̀rẹ̀ àti sàn rẹ̀ ó kù díẹ̀ yọ sanjọ́ kan náà ni àti pé àwa gan alára a níbẹ̀rẹ̀ ìjọ kan wọn bí wa sáyé ó sì dájú pé àwa náà lópin ìjọ kan ní kálukú wọ́ọ̀ lọ gbogbo ìtànsọ́ tá ń gbọ́ yìí ó lè jọ ìrànlá lójú ẹlòmíì kọ́mọ òfin sí bẹ́ẹ̀ náà sì ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹni títí ẹni títí ẹ bá dé bá ńtọ́sẹ̀lẹ̀ ní pé kò ní padà wá fún àwọn aráyé tọ́sẹ̀kùn ròyìn ńlọ́fà ló fi jẹ́ pé ẹni tọ́lọ̀ wọn bá ti dá fún náà òun náà ti fi ọmọ aná fún náà ni nítorí pé ẹni tó ti lọ kọ̀ padà wá fún ròyìn pé níta ń ṣe yí ọmọ dà tí wọ́n bá pàdé ọ̀dà o torí ẹ̀ ẹ jẹ́ kí a fi tẹlomi kọ́gbọ́n kámẹ́sì jẹ́ni táwọn èèyàn fi ti wá kọ́gbọ́n ẹ jẹ́ àtúbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba lónìí ṣáájú kó tó di pé kò ní sáyè láti túbá má oníkálukú wa lọ́mọ ibi tó ń ti ń sẹ́lọ̀ láti túbá má oníkálukú wa lọ́mọ ibi tó ń ti ń sẹ́lọ̀ oníkálukú wa lọ́mọ ibi tó ń ti mú nǹkan mí ìpapọ̀ mọ́tọ́ lọ́n ẹ jẹ́ ká fi sílẹ̀ pátápátá ẹ jẹ́ ká bọ́ ọlọ́run ọba wa dúró ọlọ́run ọba ní lani ọlọ́run ọba ní sọ́ni ọlọ́run ní pé kọ́dá ọlọ́run ní pé kókú díẹ̀ káàtó ǹjẹ́ ọlọ́run ọba tó ní gbogbo dáadáa lọ́dọ̀ tí ì sì pé ká ìdọ́ sẹ́ni tó bá fẹ́ ǹjẹ́ tá a bá bẹ̀ tó kó jẹ́ kí dáadáa ọmọ ọ̀dà yọ alójú pé dáadọ́ ọ̀jẹ̀ tiwa náà ni tá a bá ti tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ má jẹ́ kí àìsàn ọ̀jẹ̀ tiwa ọ̀dà wa lójú kọ́ náà wọ́n sọ wa náà ni torí de eléyìí báyìí ẹ jẹ́ ká gbìyànjú láti túnra wa sí torí pé nínú káwọ̀ dá iná ní dídára àwọn ọmọ wa wà nínú ká dá iná ní dídá àwọn obìnrin wa wà nínú ká dá iná ní dídá àwọn ọkọ wa wà ìgbà míì ọkọ ni ó ti sábà fi tíyàwó ti rálẹ̀ náà wọ̀ ìyàwó fi rálẹ̀ náà wọ̀ ìgbà míì bàbá àti ìyá ni ó ti sábà bí tọ́mọ fi rán àlùjáná wọ̀ ìgbà míì ọmọ gan ni ó ti sábà bí táwọn òbí ló fi wà àlùjáná ọlọ́run bá dákun àlùjáná ni kò sẹ́lẹ̀ wa o wọ́n ti wá lọ́mọ aná o iṣẹ́ téèyàn ṣe téèyàn fi wà àlùjáná ti rọrùn fún wa èyí téèyàn ṣe téèyàn fi lọ́mọ aná ọlọ́mọ ti sàdáwò fún wa ọlọ́run tó wá sí níbi tá a kù sí ọlọ́run ràn wá lọ́wọ́ ọmọ aná má jẹ́ kó lórí ibú ọbẹ̀ láàrin wa má jẹ́ kí ẹni tí àtúbọ̀tán rẹ̀ ò ní da ọbẹ̀ láàrin wa ọlọ́run ọba kọ́ràn wá lọ́wọ́ káwọn arántí pé ń bẹ nínú tọ́lọ̀ máa fi sànú àwọn ẹrú rẹ̀ tó fi máa ń gbàdúrà àwọn gbogbo gbàdúrà máa ń tọrọ ibi tí wọ́n máa tẹ̀sẹ̀ láàbù fún anabi Muhammad sallallahu alayhi wa sallam níbẹ̀rẹ̀ àti parí àdúrà wọn eléyìí wọn bẹ nínú sábàbí tọ́lọ̀ máa fi gbàdúrà àwọn ẹrú rẹ̀.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 عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا اللهم اغفر لنا ولآبائنا ولجميع موت المسلمين الذين شهدوا لك بالوحدانية ولرسولك بالرسالة وماتوا على ذلك وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله